a máa sọ sheik di babaláwo bàbá wo ló fọ̀rọ̀ yìí ránṣẹ́ o wọ́n sọ̀rọ̀ nù fọ́nrán yìí o wọ́n fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn mùsùlùmí tó pariwo káàkiri pé àwọn oníṣẹ̀ṣe ń bú ẹ̀sìn mùsùlùmí wọ́n ń bú ànábì nǹkan kan báyẹn ẹ wo ó bàbá owó ti sọ̀rọ̀ sókè o ẹ̀ wọ́n ti jẹ́ kó yé àwọn èèyàn nù fọ́nrán yìí pé àwọn mùsùlùmí kan ẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bú àwọn olóòṣà àwọn oníṣẹ̀ṣe wọ́n débi pé àwọn lọ bá wọn pé à gbogbo nǹkan yìí ò sún wọn ẹjá wà nǹkan ṣe sí ẹ wò bàbá ìtú ọ̀rọ̀ ọ̀hún ẹ wọ́n tú àṣírí ọ̀rọ̀ kalẹ̀ débi pé wọ́n sọ gbogbo ìtú tí àáfàá Saheed Shittu gan fi àwọn oníṣẹ̀ṣe pa <laughs> kàn kí sẹ́sẹ̀ ràgó ẹ̀yin èèyàn wa kí ni ìgbésẹ̀ tí bàbá wo yìí láwọn gbé nígbà tí gbogbo ọ̀rọ̀ yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ táwọn mùsùlùmí kan tí wọ́n fà wọn oníṣẹ̀ṣe tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ tí wọ́n sọ oríṣiríṣi nípa wọn gbogbo ohun tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni bàbá wo yìí tú o ẹ̀ bàbá wòyí ní àwọn mùsùlùmí ò tí ì rí nǹkan kan bí orin wàsíù àyìndé ẹ̀ tí ì rí nǹkan kan ẹ ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ yìí ó lẹ́nu bàbá nínú fọ́nrán yìí. Welcome to crossblogX XTV. Remember to like, share, and follow us. Uh àwọn mùsùlùmí ń pariwo lé ní pé wọ́n ń bú ọlọ́run àwọn wọ́n ń bú Allah wọ́n ń fi gbá wọ́n ń ṣàwò ṣé gbogbo ìran Yorùbá gbàgbé gbogbo tí mùsùlùmí fojú oníṣẹ̀ṣe rí ni ẹbí ogun bá wá jẹ lọ ọgbọ̀n ń jẹbọ ọgbọ̀n náà ló dé yìí bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣo lòtítọ́ máa lè bá òtítọ́ ti dé báyìí kí o bá lọ wá nǹkan fìdílé kí ẹ máa bá mi ká lọ ayélẹ́wà o. ọ̀rọ̀ rẹ o nígbà tí mùsùlùmí tí wọ́n parọ́ mọ́ ìran yòó ìran oníṣẹ̀ṣe wọ́n bu ọ̀rọ̀ kàbìtì mọ́ wa kìrìsìtẹ́nì wọ́n bu ọ̀rọ̀ kàbìtì mọ́ wa wọ́n dúnrún mọ́ wa wọ́n purọ́ mọ́ wa wọ́n làwọn sọ òòṣà wa di ọlọ́run nígbà tí ìran yorùbá ò tiẹ̀ pé òòṣà lọ́lọ́run rí àkọ́kọ́ nu o gbogbo ayé ló gbọ́ owó gbé káàkiri o àpẹjọ́ o àpẹjọ́ o nígbà tá a tún ń pè wọ́n tá à ń pè yín afá dẹ́n wí wọ́n ní ṣàwà la máa gbèjà ọ̀ṣà ni wọ́n ní ká jẹ́ kó ṣàwà péjọ́ fa ara gbogbo wa fáàn tó fi ń dá wa lóhùn yẹn pé ká jẹ́ kó ṣà péjọ́ fa ara ẹ̀ àwọn ò lè má bu òrìṣà kí ṣá ṣe mi lọ́wọ́ ń bú ẹ ká jẹ́ kó ṣà jáde kó wa péjọ́ fa ara ẹ̀ ẹnu wọn náà fi ń sọ o ká jẹ́ kó ṣà wa péjọ́ fa ara òṣà làwọn bú kò ṣèyàn ẹ kó ṣà dìde kó wá jà fún ara ẹ̀ arẹ́rìn òṣà wá jà fúnra ẹ̀ tán báyìí ṣe gbọ́n ọmọ ẹ̀ wàá sọ̀rọ̀ sí lágbájá ara rẹ̀ á kọ́ ní tó máa bá lẹ́nu lágbájá ìwọ ò mọ̀ ọmọ bàbá àwa ló so wá lọ́wọ́ kọ́ ẹ má sọ̀rọ̀ o ẹ má lọ bá wọn ẹ má sọ̀rọ̀ o ẹ má jà o ẹ jẹ́ a ṣe sùúrù ẹ jẹ́ a ṣe sùúrù sùúrù náà la ṣe títí tí wàá bàjẹ́ fi wá peléke tó gbà wọ́n láyè táyé wàá gbà wọ́n tẹ́lú wá pẹ́ńlé tó fẹ́ máa pẹ̀tàn olówó ẹ̀ ẹ̀rú pẹ́ńlé ó wá ń pẹ̀tàn olówó ẹ̀ a bá wọn sọ títí wọn ò jáwọ́ ìwà bàjẹ́ wọn ò tí ì rí nǹkan kan ẹ ẹ tí ì rí nǹkan kan ẹ ti tí ì rí nǹkan kan ẹ ẹ tí ì rí nǹkan kan ẹ ẹ tí ì rí nǹkan kan ẹ ẹ tí ì rí nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni torí pé nínú àwọn ọmọ tó ń gba ẹ̀kọ́ ní yàrá àṣẹ̀ṣe tí ò tí ì jáde wọn lé ní millions gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe kọ́ àwọn ọmọ lánàá sí ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ nìṣẹ̀ṣe náà ti dé sí yín lọ́rùn ìjọba ni ó làjà tó wà nílẹ̀ yìí kò ń ṣèyàn ni ó dá sọ̀rọ̀ yìí mọ́ agbára ilé ẹjọ́ ò ká ìjọba ni ó padà dá sọ̀rọ̀ tó wà lẹ̀. ọ̀rọ̀ rí báwo sí àwọn mùsùlùmí. bẹ́ẹ̀ni ìjọba ni ó dá sọ̀rọ̀ tó wà lẹ̀ yìí torí àwọn tèmi máa pè lẹ́jọ́ tó ti wà nílẹ̀ tí wọ́n ṣe mẹ́wàá ní Islam tí mo ti rí because àwọn náà ti tako personality mi náà ẹntáyà bá ti kò tó lè dárúkọ mi lórí afẹ́fẹ́ kó máa retí ìwé ìpẹ̀jọ́ ni kò sọ̀rọ̀ ń bẹ̀ ìyẹn ló kan ilé ẹjọ́ ìyẹn ló kan ilé ẹjọ́ torí báwọn náà sọ lánàá wípé kájẹ nígbà tó wọ̀ dárúkọ mi ẹ́ẹ́ ẹ ti wá dárúkọ báyìí <laughs> a ti fi gbélé òfin lọ́wọ́ òfin sọ báyìí gbà á òfin sọ pé ẹjọ́ tó wọ́n ti jẹ́ ká mọ iye ẹ̀sùn tó wà ń bẹ̀ tá a lè kọ́ tó àbọ̀ abánìyẹn kọ́ ni mo tẹ̀sí bọ́ wá ìyẹn ń ṣariwo ariwo kọ́ ni mísíkì so mi ìbáriwo wá ẹ mo sọ fún yín lánàá mo sọ fún yín lánàá pé eléré ìjà rí kẹ́ ẹ mú kan ń bẹ̀ ẹ dẹ̀ rò pé ìjà ló kún ẹ ẹja máa bàbọ̀ wẹ́wẹ́rẹ́ ẹja máa bàbọ̀ wẹ́wẹ́rẹ́ níbo ni mo wá fẹ́ yà sí ìyẹn bẹ́ẹ̀ o ṣojú gbogbo àgbáyé o nígbà tí mùsùlùmí ń bú eégún tó ń bú o kódà wá tó gbẹ̀gbẹ̀ eégún síta wa náà dáná sun wá ní kó lọ dá fásitì kọ̀ǹga wọ́n agbáfa lọ́wọ́ ọmọ èèyàn wọn lọ dà sí ṣáláńgá wọn lọ́wọ́ da fáyà nù ọ̀rọ̀ padà sí Islam ojú yín ló ṣe àbí nínú ogun tá a jà kọjá ọ̀yà iṣẹ́ yẹn ò hàn gbogbo ayé láàrí yẹn ẹ á ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni a máa sọ ìmáàmù di babaláwo lè dájọ́ kólé báyìí a máa sọ ìmáàmù a máa sọ di aṣáájú ìsìn ìbílẹ̀ a máa sọ ṣéèkì di babaláwo tí ó di aṣáájú ìsìn ìbílẹ̀ ó <laughs> ẹ mọ̀ pé ọwọ́ tí igbá tá a bá fi yákà la máa fi sán igbá fi yákà la máa fi sán so ẹ lọ jẹ́ kó yé ipa ìmọ̀ aṣọ ìmọ̀ àmà ti ṣéèkì a máa sọ wọ́n di babaláwo níbi tá a ti ń ba bọ̀ yìí so ká wá mọ̀ ta ló jùlọ tó bá ti lè jẹ́ pé eré tí à ń bára wa ṣe nìyẹn àti rí yín náà a gbìyànjú láti dára wa mọ̀ ọ̀rọ̀ rẹ o láti dára wa mọ̀ so ìjọba ló bọ̀ wá lájà lè bó ṣe yàn ìyẹn ẹ̀kọ́ ó ṣojú gbogbo yẹn àbí ẹ ṣáà rí àrà tí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ dá bó ṣe ń bógun mo tún máa pè wọ́n pé ẹja adẹ́kan náà wọn lè má bu wa àwọn lè má bógun wọn lè má bu ṣọ̀pọ̀ náà wọn lè má bu òṣàlá wọn lè má bu fa ṣé bó ṣe ju yín nígbà tí Saheed Shittu bọ́ta tó gbé o ajá orò jáde tó fi tó ní ẹ wá woro ẹ wá woro gbogbo ayé obìnrin woro ọkùnrin woro mùsùlùmí ẹgbẹ́ mélòó ló pépé tó ń ṣe yìí ó màmá lẹ́yìn ẹ ṣé orò wà níjà ṣé orò níjà yóò lẹ́yìn yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé ó ti lẹ́yìn báyìí kò tẹ̀ tí ì lẹ́yìn rárá ó ṣẹ̀ṣẹ̀ mú àtìlẹ́yìn ni ọmọ tó bá bú ìyá ẹ̀ tó bú bàbá ẹ̀ tó lọ́jọ́ kó òun ò tí ì pè ọjọ́ kú ẹ̀ pé ó yẹ ni so ẹmú yẹn náà kó ń bẹ̀ kó lè máa yé gbogbo wa yóò lẹ́yìn o yóò lẹ́yìn o ó ti lẹ́yìn báyìí <laughs> ó ti ń lẹ́yìn bọ̀ kò ti lẹ́yìn rárá ìyẹ́ bẹ́ẹ̀ ó tújú. àwọn ọmọ ìta wà ń sìn ó náà kó tó ń ba láyé jẹ́rè nígbà tá a lè máa ní káwọn èèyàn máa bọ́ ta ẹni mélòó ni ogun yìí ti ba ayé ẹ̀jẹ̀ kó wá sọ fún wa ẹni mélòó ni ogun ti tún ayé ẹ̀ṣẹ̀ kábẹ̀ ẹ̀sẹ̀ sọ ẹ̀ẹ́dì bá ní réèyàn márùn tó bá sọ pé ogun ló ba ayé òun jẹ bá lè réèyàn mílíọ̀nù tó bá sọ pé ogun ló tún ayé òun ṣe. ìbà ọgbọ́n lọ́nà ọ̀la. ìbà ọgbọ́n lọ́nà ọ̀la bẹ́ẹ̀ ni kó má jẹ́ kọ́nà mi ó padì a lè réèyàn mílíọ̀nù tó bá sọ pé ìṣù ló tayé òun ṣe a lè réèyàn mílíọ̀nù tó bá sọ pé ifá ló tayé òun ṣe náà adúpẹ́ fọlọ́dùmarè ayé ni gbogbo ayé wà o ẹ̀dẹ̀ ti gbàgbé ayé nírọ̀mọ́ òde ọ̀run ògbéké ayé nírọ̀mọ́ òde ọ̀run ògbéké o ayé nírọ̀mọ́ òde ọ̀run ògbéké ayé nírọ̀mọ́ òde ọ̀run ògbéké o. torí ayé lòkun ènìyàn lọ́sà èèyàn lọ́sà ayé lòkun kò sẹ́ni tó lè mọ̀ ọ́ wẹ̀ tí ó wẹ̀ do ilé ayé já adábábe tí ó jòyè olóore ayé lòkun ènìyàn lọ́sà èèyàn lọ́sà ayé lòkun kò sẹ́ni tó lè mọ̀ ọ́ wẹ̀ tí ó wẹ̀ do ilé ayé já adébá fún àwọn àgbààgbà ṣankoṣanko tí wọ́n ó kọ òkú àbẹ nígbàgede gbàgede. wọ́n ní kọ́ kalẹ̀ ẹbọ ni kọ́ wá ṣe ayé nírọ̀mọ́ òde ọ̀run ògbéké ayé nírọ̀mọ́ òde ọ̀run ògbéké o ayé nírọ̀mọ́ òde ọ̀run ògbà èké fúndí eléyìí ó ṣojú gbogbo àgbáyé ó ṣojú gbogbo àgbáyé gbogbo ìyànjú wa pàbó ló já sí iye kan o ọ̀rọ̀ àwọn mùsùlùmí àti oníṣẹ̀ṣe ó ti wáá fẹ́ẹ́ máa fẹjú tantantan ó ti fẹ́ẹ́ máa kọjá be careful báyìí o ó ti fẹ́ẹ́ máa kọjá ohun tá a lérò àfi kí ìjọba yà tètè dá sọ́rọ̀ yìí ẹ rí i pé bàbá wòye gan fúnra wọn àwọn gan pe ìjọba nù fọ́nrán ẹ̀ pé ìjọba ló máa bá wọn dá sí ẹ nítorí pé bó ṣe máa ń bẹ̀rẹ̀ rèé o kì í ṣòní kì í ṣàná tí àwọn ẹlẹ́sìn ti máa ń búra wọn ṣùgbọ́n níbi tó dé dúró yìí tó ti di pé gẹ́gẹ́ bàbá wòye ṣe sọ àwọn oníṣẹ̀ṣe lóríṣìíríṣìí náà ti ń dìde tí wọ́n sì kọ ohun tó máa ṣẹlẹ̀ pé àwọn náà wọn lè máa wòran kán máa bú ẹ̀sìn wọn àwọn náà wá ṣe tán báyìí láti bú ẹ̀sìn yòówù tó bá bú ẹ̀sìn wọn bọ́rọ̀ ṣe ríre o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn kí lẹ rò pé ó yẹ káwọn oníṣẹ̀ṣe ṣe lórí ọ̀rọ̀ yìí ṣé báwọn náà ṣe ń dá padà fún wọn mẹ́sàn-án mẹ́wàá yìí náà ló ti da